ومن سيئات أعمالنا فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير كلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المستمعون الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته آمين آه، pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run ọba látún tẹ̀síwájú nínú ṣọ́tù Yúsúf èyí tí tí a ti mú ní ọgbọ́n àti òye ìjẹ́ sí ọmọ ènìyàn kó lò ó fi bá ìgbésí ayé rẹ̀ lò torí ẹ̀fí ma orú ìgbésẹ̀ wo lòun ó pé tí orí rẹ̀ ayátàlùkẹ́ máa fi lè yẹ tó fi lè tọ́ sí a tún kẹ́kọ̀ọ́ nínú Suratu Yusuf náà lẹ́nu láti di áyà ẹlẹ́ẹ̀keje tó fi di ẹlẹ́kẹwàá ọlọ́run sọ ń لقد كان في يوسف وإخواته آية للسائلين أعوذ بالله من الشيطان الرجيم لقد كان في يوسف وإخوته آيات للسائلين نعم، إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة ونحن عصبة إن أبانا لفي ضلال مبين اقتلوا يوسف أو اطرحوه اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين قال قائل منهم قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة يلتقطه بعض السيارة السيارة إن كنتم فاعلين نعم ibi tí a ti kẹ́kọ̀ọ́ lè ní ẹgbẹ́ ní àná à ń bá bọ̀ níbi tí ọ̀rọ̀ Yusuf tó ti bẹ̀rẹ̀ ibi pé àwọn ọmọ ìyá rẹ̀ yíò ni àwọn ọmọ tí bàbá rẹ̀ ní wọ́n ṣe kẹta YouTube níbi tí kẹta náà ti bẹ̀rẹ̀ òun náà ni pé wọ́n sọ fáwọn ọmọ ìyá rẹ̀ pẹ̀yà kí ìlú dákàkà ìdá tí wọ́n mọ́ wá tètè fún ẹ torí pé ètò ìfọ́mí ìyálẹ̀ akẹ́kọ̀ọ́ tó pọ̀ lára ilé yìí débi pé a ṣàlàyé àwọn ẹ̀kọ́ táwọn onímọ̀ mọ́ wá lórí àwọn abala nǹkan ìyá àti àwọn ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ ó àwọn onímọ̀ fayọ àtẹ̀kọ́ tí a fi lọ ayé lábí àwọn ilé ìkọlọ́njú tó wá láǹfààní. Lénìí, àwọn àti àti ìwájú èsì gẹ́gẹ́ tí wọ́n já lé ní Yusuf tẹ́lẹ̀ mọ́ yí pé ẹni tí ó bá jogún kóbó níjọ́ mi ìfẹ̀sísàn ni ọmọ pa ẹni tí ó fẹ́ sùté náà níjọ́ mi òun náà wẹ excuse yóò wá wá wú yóò wá wú jáde tó fi gbé nǹkan tóun náà ń sọ àbí abúlé tó fẹ́ ṣe níjọ́ mi tó fi gbé lẹ́sẹ̀ ah táwọn èèyàn tí wọ́n bá ní ẹ̀mí irú ti ẹ̀ náà wọ́n ni ah, ó ti sọ́dà pé òun náà lẹ́sí tó bá dẹ̀ fọ́ tó náà wí èsù gan ó mẹ́sí ìjọ àjọ tó fẹ́ dára ọ̀sọ̀ pé a náà kọ́ èrò mi ẹni tí wọ́n lọ́ọ̀ ní kí lọ gbé níbalẹ̀ fún ìmú lórí ìlú lọ́nà ó mẹ́sí ìjọ ọlọ́ọ̀lọ́run ọba àti ara náà ló ti dáhùn àtàrà ìyẹ̀pẹ̀ ló ti dá ẹni oníṣẹ́ níbalẹ̀ fún ìyí àyínú òjò tó rí balẹ̀ fún ilé pẹ́ lẹ́ni tí ń wá gùjàrí èyàn tó ẹ́fídẹ́ǹsì kalẹ̀ kọ́ ìbàyàn pé ẹ́fídẹ́ǹsì yẹn bá ń tó sọ yẹn mú kátó lè gbà fún yẹn tó yẹ ọ̀rá kátó lè gbà tó yẹ ẹnìyẹn hàn hmm, ọ̀rọ̀ rọ̀ sọ ó sọ tó bẹ̀rẹ̀ lọ ó sọ tó bá mà lọ ìjọ ilé lọ́kàn lọ sọ àlọ́ táwà rò pé àbójúpẹ́ mílẹ́ǹtì kalẹ̀ àbí àyìnmọ̀ ẹnìkan bá gbogbo kò sí sí tẹ́bẹ̀ má ń ta sọ ní a sọ pé máa tó ń sọ Allah subhanahu wa ta'ala ọwọ́ fẹ́ pé oni laqad kana fi yusufa wa ikhwati ayatun lis-sa'ili laqad kana fi yusufa wa ikhwatihi ayatun lis-sa'ili Ọlọ́ba Allah subhanahu wa ta'ala Ọlọ́hun fi sínú ìtàn Yusuf ìtàn tó pa fún àjẹ́ ìtàn yìí ìtàn tó ṣẹlẹ̀ tó tẹ̀lẹ̀ lódòdó tọ́lọ́wọ́n wá gbé wá fún wa tó fi kọ́ wa lẹ́kọ̀ọ́ tó ní ah, àmì ìjẹ́m̀bẹ̀ ọgbọ́n òye à tó ń tọ́ka lérí pé ọlọ́mọ̀ lágbára púpọ̀ ìdí pàtàkì tí ọlọ́run fi ń nǹkan àwa mọ́ rí díẹ̀ ní mi mi kan ó tó rí díẹ̀ ìdí tọ́lọ̀

ló fẹ́ di ẹ̀gbọ́ ẹni bá béèrè ọ̀rọ̀ òun ló fẹ́ di ẹ̀gbọ́ ẹni bá fẹ́ mọ̀ ìdí táàfin ṣe ìtànẹ́bì Yusuf táàfin lọ́rọ̀ rẹ̀ báyìí a àmì bẹ́ẹ̀ fún ẹni tó bá béèrè ẹ́ tálìkì àmọ́ ọlọ́run èdè ọlọ́lá àmì bẹ́ẹ̀ níbi ìtànẹ́bì Yusuf àtàwọn ọmọ ìyá rẹ̀ àwọn náà wà kọ́ ẹ̀kọ́ èyí tí àwa bàbá òkùnkùn ayé èyí tí àwa màmá á sì ń lo ayé táàsì sáyé láàrin àwọn ọmọ wa tààsì ní máa já wa alálẹ́ òbí mi ti já ó ti já a lot of problems ó ti rẹ́jẹ̀ láàrin àwọn ọmọ rẹ̀ kàkàkọ́ wá ná jádùnú ọ̀wá nínú yọ jádùnú ná yọ wá ná wàhálà ẹ́ ti já wa alálẹ́ débi pé àwọn ọmọ ti jà wọ́n ti jọ bí òṣèrà wọn inú lè ti dàrú ọlọ́pàá lọ́pàá wá kó wọn àbíbẹ̀ẹ̀jẹ́ ẹ̀kọ́ àwọn mí padà gbéra wọn lọ sí kọ́ọ̀tù ní ọ̀rọ̀ bẹ́rẹ̀ tí bàbọ́ yẹjú lé ẹni tí ọwà mọ̀ wọn rí adájọ́ kẹ́níkà wọn bá wọn yẹjú ọ̀rọ̀ tí ọmọ ẹ̀dí ọ̀rọ̀ tí ọmọ tó bí wọn ọ̀rọ̀ ẹbí mi ó ti di pé àà ní parí ẹ̀ láyé ó dálẹ̀ pé àmà àbábọ̀ ẹ̀rí pé òbí ló kéré wá láyé tí ò jẹ́ kó mi ẹbí ó tòrò ẹ̀rí ilé ìyá mi òun ni bí wọ́rọ́pọ́ tó ń dáná rú gbogbo àwọn ilé yìí ẹ̀sùnmọ́tò sí owó bí bó tó ti dògbé ti ayé rẹ̀ àti òfin ní jàjú ọlọ́wọ́ tí òfin ní burú fún ẹwà àtàwọn ọmọ rẹ̀ tó fi tọ́ ọmọ rẹ̀ sọ́nà tó fi kírèsì mọ́ ìfẹ́ ìbára àṣepọ̀ sílà tó fi kéèsì ẹ́ oríire ìdùnnú láàrin ara wọn tó fi ní máa bọ̀kan ló jẹ́ jọ́ràn tí kò bí ohun àbínú ẹbí rẹ̀ lọ jáde jọ máa sọ fún ah! mo ti á jáde kó ní ẹbí yìí á ah, kó jẹ́ yọ pé inú ẹbí tó dájú báyìí lọ ni mo ti jáde ìtọ́mọ̀ mí ń gbé sẹ́ni nìyẹn kò dẹ̀ sí tó fà á kò sí nǹkan méjì ìwọ òbí náà ni kó mọ́ bàá rí bẹ̀ kọ́ ó yọ wá kẹ́kọ̀ọ́ níbi ta níbi Yusuf ọlọ́run bá wọ ọmọ náà wí gbogbo bá ti dòwó lè rí ẹ́ bí nǹkan bá jẹ ti dòwó lè orúmọkùtù tó kàmàwó ní ìṣèlú solution kan ní ká jẹ́ kàkà kí a má jẹ tètè ọláàbì tàwà dàdànù ni ẹ kàrà lọ lójú wa àkòyà nígbà yìí ni o kò ní gbá ìgbésọ̀tọ̀ wá nígbà yìí ni ó àkáwà lajúlẹ̀ ọmọ tí a bí sojú wa wa lọ́wọ́ torí pé bó bá ti lè wó lè ní wọ́n mọ̀ pé mọ́ ọmọ ìyá rẹ̀ nìí ẹgbẹ́ bá dẹ̀ tún burú náà ó tún dégí ní ó tún pé mọ́ ìwọ lọ́wọ́ nífẹ̀ẹ́ sínú méjèèjì ọlá tó wá kàn ọkàn ọ̀ tó bá jẹ́ ẹ̀sẹ̀ lè wó lè rí kọ́dà tó bá yẹ pé ayé ẹka ipé ipò bá ní ipò wọn mọ̀tún ìdílé yìí ẹ̀ tó bá yẹ pé owó náà bá ní kò tí pèsè lè yáwọn tó díẹ̀ díẹ̀ ọmọ kan tó bá yẹ pé àbàtà ló ní kan pé kíkan ọwọ́ rẹ̀ torí kó yáhùn yìí wáyébára àta ni owó jẹ mọ́rì torí náà ń kọ́ oríire ọmọ ìyá wa kámọ́ ní oríire tiwa náà ni kámọ́ wá wá oríire fúnra wa kájẹ̀ mọ́mọ́ di owó ara wa pé a mọ̀ wá tuntun ara wa tábà ti bí ká ń di owó ara wa gbá lè pé mi ni ọlọ́run ti rú kaba wa bóyá tí wọ́n wá bó ti bàjẹ́ tó bá tí wọ́n àlìjàzáwú nìjíńsílámà ẹ̀san bẹ ẹ̀san òkè ẹ̀san bẹ lọ́dọ̀ Allah irú tí yẹn bá ṣe kàmọ́tù bí irú Sudan ọ̀kàmọ̀tá àmẹ́lì tújìlá ẹ̀san iṣẹ́ tó bá ṣe ohun ẹ̀san bẹ lórí ẹ̀ tó bá tó àmọ́ ẹgbẹ́ san bẹ ó ti ti kọjọ pé ẹni tó wá fẹ́ ẹni tó fẹ́ lọ fẹ́ kó jèsì ó ti ti kọjọ pé ẹni tó wá fẹ́ ní wà jèsì ó ti ti kọjọ pé òun lọ́wọ́ jèsì láwọn fi hàn sọ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́ba la أبينا منا ونحن عثبة àwọn yìí ẹ níbi àìmọ̀kan wọn ẹ níbi ọ̀tá tí wọ́n bẹ̀rẹ̀ sí gbọ́mọ̀ ìyá wọn dé níbi àjùlọ àwọn nǹkan tí wọ́n rí ẹ́ ó pé wọ́n ọwá ní pé àwọn ń bá ara wọn sọ sẹ́mẹ́ pé tí àwọn ọlọ́tẹ̀ bá fẹ́ dìtẹ̀ níjọ́ mi tọ́lọ́tẹ̀ bá fẹ́ jíjẹ wọ́n kìí kàn jíjẹ wọn lásán wọ́n wà kankan láti jẹ́ tẹ̀lé táwọn ara wọn gan tẹ́nu ó fi pò lórí pé ọ̀tẹ̀ yí ẹja máa ṣe ń so ní o lórí náà tábá ti wà láwùjọ kan ọjẹ́nu ẹbí ni ọjẹ́ àwùjọ táa ti ń kẹ́kọ̀ọ́ ni ọjẹ́ bí táa ti ṣiṣẹ́ ni ọjọ́ ti táà ti ń bára wá lónìí ẹ jẹ́ kí a máa kíríkì fẹ́ ẹ jẹ́ ká máa fúnra wa ní excuse ẹ má jẹ́ kọjọ wípé ọ̀tẹ̀ pẹ̀mpẹ̀lẹ́kún kéèta ó lámọ́ fi bára wa lò gbogbo àwátá àbájẹ̀ ń darí àwùjọ bẹ̀rẹ̀ lórí olórí òbí àfáà títà gbogbo àwátá jọ́gá àbíwọ̀ ya àbíwọ̀ bàbá tó ń bẹ ládúgbò wọ́n mọ̀ kírètì ọ̀tá láàrin àwọn students wọ́n mọ̀ kírètì ọ̀tá láàrin àwọn tí wọ́n jẹ́ àwọn olùbáṣe pàtàkì jùlọ àwọn tàbá rí pé yẹ́ ẹ̀sẹ̀ wọ́n ti bára wọn jà wọ́n wá bára wọn jà lẹ́ẹ̀kan kásìtì parí ẹ̀ káyìí sọ pé ọyá ẹ máa bára yín ṣe lórí dáadáa àyàtí kẹ́ máa bára wọn ṣe lórí ìbàjẹ́ ló kù ìjà wàhálà ọ̀rọ̀ ẹlòmí lọ́rùn ọ̀tẹ̀ ọ̀rọ̀ ẹlòmí lọ́rùn kàmọ́dá fi sínú kalẹ̀ ọ̀rọ̀ ẹlòmí lọ́rùn gbogbo eléyìí ìsìlámù wọ faramọ́ ìsìlámù wọ faramọ́ ẹ̀rí wọ́n sọ fúnra wọn ìsọ́ọ̀lù la Yúsùfù wà fún wà ápù ilá àbínà mínà إذ قالوا ليوسف وأخوه أحب na أبينا منا ونحن عصبة ولي يوسف àti ọmọ ìyá rẹ̀ sẹ́mẹ̀sí àwọn ni ọmọ ìyá Yusuf náà bẹ̀rẹ̀ àníwọ̀n àmóhun ò Yusuf wọ́n ní a ọmọ ìyá Yusuf yìí àti Yusuf àhápù ìlà àbìnà nìyà bàbá wa nífẹ̀ẹ́ sí ìwọ̀n tó nífẹ̀ẹ́ sí wọn gbà wá lọ kódà tá a bá tún yọ ọmọ ìyá Yusuf yẹn kú wà náà ẹ̀sùbà àwa jẹ̀mí ẹ̀sùbà ni wa òkà wa wà náhùn ọ̀sà òǹkà wa pọ̀ bàbá wa nífẹ̀ẹ́ Yusuf àtọmọ̀yá rẹ̀ ó nífẹ̀ẹ́ wọn ju wá níjọ́ mi bẹ̀ẹ́ bá bímọ ìwọ́tọ̀ jẹ́ ọmọ je. tẹ́ ẹ mi bàbá rẹ̀ ìyá rẹ̀ ò ṣe dáadáa sí wọn kódà o rí ibi wò nífẹ̀ẹ́ rẹ̀ fáwọn yòókù ìwọ́n tó bá jẹ́ akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ títà rẹ̀ lọ́dọ̀ àfá rẹ̀ tó bá ní pé kò nífẹ̀ẹ́ rẹ̀ tó nǹkan àbí lọ́dọ̀ ọ̀gá rẹ̀ ni kò nífẹ̀ẹ́ rẹ̀ fáwọn wọ́n dáadáa sí ẹ torí pé olúwa ló ní ẹ̀mí ó dẹ̀ máa ń tẹ́lẹ̀ ẹ̀sìn tó bá wù àmọ́ nǹkan kan lámọ̀ lámọ̀dájú pé ẹ́ wọ́n máa ṣàlékún dáadáa rẹ̀ ahmed ìlànà náà ẹ̀fà àfihàn kúrò bá wù fàbọ́ lámà ìsá àbádàlẹ̀ ẹ̀ńtánà ẹ̀ńtánà wọ́n máa ṣe dáadáa rẹ̀ lọ́mọ́ ó ti fẹ́ tí dáadáa tí ma ń kó ọmọ ènìyàn lẹ́rú tó padà nífẹ̀ẹ́rẹ́ ó yà èdè dáa tó ní ojú òbìrí ó nífẹ̀ẹ́rẹ́ àwọn ọ̀wẹ́ sí yẹn ìkẹta nàìjíríà làwọn wò kí ló fa èsì kí ló fa ìfẹ́ kí ànìyàkù ànìyàkù tó nífẹ̀ẹ́ sí Yusuf àtọmọ ìyá rẹ̀ ju àwọn yòókù lọ àwọn òun tèwádìí yẹn pé nígbé ẹkú nílà akáyò ṣe òun ní pé ó yẹ kó ronú sí pé á nígbà tí wọ́n wá nífẹ̀ẹ́ mi yìí o tí lè mí náà ṣe tí ó dáa àbí ẹni tí wọ́n nífẹ̀ẹ́ sí jùlọ yìí kí ni mo tẹ ẹ̀rọ igbó ṣe é ò ṣe ní ti dáadáa tí bàbá mi ní sáfà mi ní títíkà mi ní sọ́gà mi ní tó lórí ẹbí kan ní tó lórí ikú akan ní tó jẹ́ nǹkan dáadáa tó mò ń ṣe tí mò ń ṣe tó wá fi níbẹ̀ ní jùlọ èyàn wà ronú yẹn àmọ́ ẹlòmíì bẹ ẹ̀mí ìbàjẹ́ náà kọ́ ní dáadáa lù mùsùlùmí dáadáa a sì ní ṣerú eléyìí inú ẹ̀kọ́ tí a kọ́ lára àtàn yìí nìyẹn ìkọ́ọ̀nù làyú ìtùfùwà húwù àhábù ìlà àdínà nínà wà náà ọ̀sbá. ìkọ́ọ̀nù làyú ìtùfùwà húwù àhábù ìlà àdínà nínà wà náà ọ̀sbá. wà náà ọ̀sbá awádẹ̀ ní ọkùnrin níwá atún pọ̀lú ká atún a mẹ́wàá ọwá fà wálẹ̀ onífẹ́ àwa tó wọ́n nínú àwọn ẹ̀kọ́ táwọn onímọ̀ ọdẹ tó kọ́ àwa tá a jẹ́ pẹ́rẹ̀ òbí òun ní pé ká má mọ fi ìfẹ́ hàn sí ọmọ kan jọ kan lọ ọmọ ìjọ ìjọ wa gbé ìfẹ́ ọmọ kan lékè àwọn yòókù àtòun ti mọ̀ fùdó èrò lè lọ́lọ́ láti ìlú yìí ẹ̀rọ ara sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ̀yìn jú dájì ní o àwọn máa bọ ojú sí láti ọgbẹ́ ìwọlé jú dájì lọ́ra ẹ̀ ẹ̀mí mẹ́mí lílé yìí o ẹ̀rọ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ o lọ́mọ mi o sọ́ra ẹ̀ àwọn náà ti mọ́ wá gbin ọ̀tẹ̀ sí lẹ́nu ẹ́ẹ̀ jáde ẹ̀ náà fẹ́ jáde tó bá jáde ojú lọ fẹ́ lórí kọ̀ọ̀kan tó bá bẹ́ẹ̀ ni wọ́n lè lọ wọ́n lè dá ọjọ́ lù ú ìdí máa ń fa ara nǹkan yẹn máa ń fa ọ̀tẹ̀ abọ́mọ kan owó sọ́sọ̀sùn láì nídìí ọwá ń tọ́jú ẹ̀ ọ̀rá nǹkan fún nǹkan mèremère àwọn yóò fílẹ̀ ìta oníbóse jẹ́ ẹ̀yìn òkú ẹ̀kọ́ ra ń tẹ́gbẹ́ kan oníbóse jẹ́ eléyìí eléyìí à ìsọmọlásán o ọmọdé kí gbogbo ọjọ́ máa tọ́jú ní o eléyìí ẹ òun lọ gbá gbogbo nínú ẹbí ìṣúwàlá wọ́n tó máa wù kí ní kí ló jẹ́ dáwọ̀ jẹ́ tó bá jọ́kùnrin ní ọkùnrin làwọn náà ó ṣe wípé ó ṣe dáadáa sí àwọn náà ṣe dáadáa èyí fọwọ́ ara àyàn jẹ́ bírú níbi kó máa dé ọmọ kan lékè ọmọ kan àníbà Muhammad sallallahu alaihi wasallam inú tó fi kó àwọn sàhábà òun nìyẹn ọ̀kan náà àwọn sàhábà ó fọ́kàn ní kejì kò fẹ́ kejì kò fáwọn yòókù àníbì wá bèèrè lọ́wọ́ rẹ̀ pé táwọn àwọn yòókù ń kọ́ tó fún àádọ́rùn ah, fún ilé nìkan fún ah! ẹ̀dínú bẹ́yìn àwùdáàdì fún ẹ̀dínú bẹ́yìn àwùdáàdì ẹ̀dínú láàrin àwọn ọmọ yìí yíò ní tó bá bẹ́ fún gífì kò ṣe dédé ọmọ ní ilé wà kéré fún ọmọ dìsọ́pù kọ́ ajá ti ti kiri rẹ̀ ló mú abọ́kan ọ̀rẹ́ ọwọ́ ara nǹkan fún ìlú mú òsì ó ra ẹ́ torí kó rẹ̀ ó ní reason amọ́kùn nǹkan kún òṣè kò kéré ọkàn ó pé kódà ẹlòmí gan yóò tún bá débi pé yóò tún sọ lè mú tí bá wọ́n tẹ́lẹ̀ náà ni àmọ́ sọ náà ni lágbájá mo nífẹ̀ẹ́ sí jù nínú gbogbo yín yóò dá wa lálẹ́ ọmọ ilẹ̀ gbogbo wa wo bí tó bá ń sọ bẹ́ẹ̀ àbí tó bá ń ṣe bẹ́ẹ̀ wọ́n náà fi rọra rẹ̀ wò pé ló bá pé kéèsì wọn nìkan ló bí ẹbí tó bí ẹ wá sọ wọ gbogbo òun gbogbo yín lọ sọmọ pé ìfẹ́ bàbá ẹ ìkórìíra máa bẹ̀rẹ̀ bá kan sàánú lókù tí ó ń bá dáadáa tiẹ̀ lọ tó àtòbí àtàwátà abájọ́mọ òun láàrẹ kọ̀ gbámú nínú àwọn àyà yìí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala sọ pa àwọn ẹ̀yà rí tún pé ìkọlù la Yusuf wà fún àhábù ilá àbí wà nahnu usba wípé àwọn ọmọ ìyá Yusuf Yusuf àtọmọ ìyá rẹ̀ òun ló bàbá wá ní tẹ́sí àwọn àjẹ́ ní àwọn kọ́ iná àbáàna láti ìdọ̀lá ìmọ̀bí ìpàlù la Yusuf wa akhuhu ahabbu ila abina minna wa nahnu usba إن أبانا لفي ضلال مبين لا يوسف وهو أحب إلى أبيه òun ni bàbá wa àwọn méjì ni bàbá wa nífẹ̀ẹ́ sí wọ́n ti ma nínú ọ̀rọ̀ wọ́n ti ma nínú ìṣesí wà náà ọ̀sùbà bó ti ẹ̀jọ́ pé ká tó kó tẹ́rí ìfẹ́ ọlọ́run ọba ló dá ọba kó máa kọ̀ntó rẹ̀ fún ara rẹ̀ yíò ní pé èyàn máa nífẹ̀ẹ́ nìkan jẹ́ nìkan lọ bọ́lọ̀ ti jẹ́ nínú ìgbà tí ọlọ́run bá ń sọ ń pa ìfẹ́ fánilé ṣapá kó gbìyànjú kó sojú kòkòrò lórí ẹ̀ ó lè rí ó ma wáyé rẹ̀ àmọ́ èyí wá lè èyí ma fi ọgbọ́n sí ọgbọ́n òye ìmà ma fi sí yọ́dẹ̀ mọ̀ sí balance tí ò fi ní yọ́lẹ̀ débi pé à níbi a máa lè mọ́ láàrin àwọn sọ̀hábà débi pé gan ẹlòmí ò pé àbúrò ló nífẹ̀ẹ́ sí ẹlùmí wa ń bẹ tẹwàá ibi tí ìfẹ́ tí máa ń darí sí ọ̀dọ̀ tẹ́mi máa fi ń darí ẹ̀mí ní èdò lọ́lọ́run tó ní kọ́lù ẹ̀mí máa ń lọ máa ń bọ̀ yìí ẹni tí èèyàn nífẹ̀ẹ́ nínú olè padà nífẹ̀ẹ́ lọ́la nítorí ìṣesí nítorí ìhùwàsí kódà kó kórira àti rí báyìí tó bá bẹ̀rẹ̀ sí ṣe dáadáa sí ọ tó bẹ̀rẹ̀ sí ṣe dáadáa tó bẹ̀rẹ̀ sí ṣe nǹkan tó nífẹ̀ẹ́ ó nífẹ̀ẹ́ gbọ́dọ̀ ti dárí ẹ̀ gbọ́dọ̀ ti bó ti dẹ́mi ni ẹ̀ àbúrú bá bẹ̀rẹ̀ sí tàfù ẹ́ tó bẹ̀rẹ̀ sí gbú ẹ lẹ́nu ẹ́ tó bẹ̀rẹ̀ sí tí ń tó fẹ́ kọ́dà kò ní fẹ́ tẹ́lẹ̀ ìfẹ́yọmọjá inú ẹ̀kọ́ tá kọ́ lábala bẹ̀yẹ ní pé ẹ́ wọ́tọ́ fẹ́ kí òbí rẹ̀ onífẹ́ rẹ̀ máa ṣe dáadáa tóbi yẹn bá fẹ́ òbí fẹ́ kọ́ kẹ́kọ̀ọ́ lọ́kọ̀ yanjú bẹ́ẹ̀ ibi tó bá ti rí pé ah, o lè wé sí owó bí ẹ nǹkan ìròyìn yóò tó lọ́jú òkú pẹ̀lú bí ẹ wọ́nù wọn mọ́ wá sí náà torí pé ẹni tí ìfẹ́ rí ó padà láà òun lẹ́ni tí bá ń sin náà sí ní àṣílágbálẹ̀ ní mọ́tàkì ibi tí tálọ́ bá ń bọ̀ tálọ́ bá lọ ibi tábọ̀ ń bọ̀ ẹ́ ìnìyàn àṣílágbálẹ̀ tápọ̀ à ìbẹ̀rù ọlọ́run báyìí ẹni tí bẹ́ẹ̀ lọ́lọ́ bàbá bẹ lára rẹ̀ tí wò ní sẹ̀rẹ̀ lórí ọkọ̀ àní sẹ̀rẹ̀ lọ́la fún di ilé kámáwò ilé ẹ wọn ò ni kọ wá bẹ̀rẹ̀ sí síwá wò kọ bẹ̀rẹ̀ sí sí lẹ́tẹ̀ kọ bẹ̀rẹ̀ sí sí gbẹ́tẹ̀ yamayama ilé ikọ́ nǹkan ní solution wà máa wà dáadáa àwọn ọmọ yìí wá fi láìsí sí bàbá láti ìdọ̀lá ìdìmọ̀bí yá bàbá wa ti ní síkì gan o ẹ́ ìnà àbáàni làbẹ̀ kọ́tọ̀ ìbẹ́jì ní síkì tó clẹ̀ bàbá wa áá ah, ah, tí ó lè rà ẹgbẹ́ òṣè tí ó lè rà ẹgbẹ́ òṣè ẹ́ nígbàtí wọ́n sọ ilé yìí wọ́n sọ láàrin ara wọn wọ́n sọ láàrin ara wọn tí wọ́n fi lè mú àwọn náà wá pọ́ìntì yìí ìyẹn ni ó ti sọ pé tí a bá fẹ́ wá pọ́ìn abẹ́sẹ̀ ìgbésẹ̀ kan ní pé evidence tó clear solid and clearly evident evidence tó tó mọ́yán lórí tó wà òkè tọ́jọ́ sí ah good evidence evidence tó dáa òun láwọ́ ò lọ wá tó wà perfect kìí ṣe evidence tọ́jọ́ pé ẹ eh, kò lẹ́sẹ̀ ńlẹ̀ evidence tí ó dá ìlú náà ẹwú tí àwọn ọmọ yìí ok ìgbà táwọn afẹ́ mú solution wá wọ́n ní inú wọn wọ́n pín sọ́nà tó pọ̀ àwọn kan ní اقتلوا يوسف او اطرحوه ارضا اقتلوا يوسف او اقتلوا يوسف او اطرحوه ارضا يخل لكم يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين wọ́n ni òkúlù Yúsùfà a ẹlọ́pàá Yúsùfà inú lórí ibi tọ́rọ̀ ti dé láì àtìkò ẹwú èròǹgbà lérí kínú lérí hasad ìsìkéta ìsìkéta máa ń gbéyànjẹ́ ìyẹn Ànábì sallallahu alaihi wasallam ń tún ní ká sọ́ra fún ìtàǹdẹ̀ nínú ẹ̀. ó ní wàdá ta ha sá láì lọ́lọ́ ti máa ń sọ́rọ̀ fẹ́ nìkan jẹ nìkan lọ tó bá dẹ̀ wo tẹ́nà lè wọ́n náà lóore lára jẹ lómi lọ torí pé ń sọ sí àlàáfíà ní oníjọ àwọn èèyàn lọ tó bá gbé owó náà ní ń bọ̀ ló ń jẹ́ ní tí wọ́n rí ẹlòmí orí tó bá gbé tàlàáfíà ni àwọn èèyàn ń sọ́pa wọ́n lówó ojú tówó ẹ́ ẹlòmí ojú tì ní ó ti bàjẹ́ ó ti ọ̀bàjẹ́ ẹlòmí wọ́n lè rí ni ẹlọ mú ní tẹ́bá ti rí wọ́n tẹ́dì ni ò lè jáde kò lè ọwà lè gẹ̀rù tó ń bà ilé ayé ti fún mẹ́lòmí tó pé kò rújú ti ara ẹ̀ máa tọ́lọ̀ bá jọ wá nílé àádùpẹ́ fọ́lọ́run ẹlùmí wọn kú ọmọ ní ìpẹlẹ́ wọn ẹni tó lo 20 something years tí wọ́n dẹ̀ rújú túnkéèsì ó dẹ̀ ń búra ní prison pé alóhùn ọmọ ń pẹ̀ ọ̀kan náà àwọn èèyàn wa kan wọ́n lọ wo àwọn kan ní wọ́n lọ sa àbẹ̀wò sọ́gbẹ̀wọ̀n ó ní ẹ́ tá a bá dá gbogbo àwọn táwọn wà lẹ́wọ̀n yìí innocent ó kó ìdá kan nínú mẹ́ta báwọn ṣe pọ̀ tó yóò láwọn kan tó yẹ pé ọmọwọ́ mẹ́sẹ̀ ni ọmọ tó gbé òun débí rà ó kàn bá àwọn kan lọ́rọ̀ ń sọ̀rọ̀ wọn báwọn wọ́n wàhálà bọ́ ìsìnà bọ́ ọjọ́ pẹ́lú mi àwọn tó wá jù ọlọ́ ló wò orí fi sọpẹ́fọ́lọ́ ó tún á kú òun kò sọpẹ́fọ́lọ́ òun tún ṣe kéta wọn aburú dáadáa lélẹ́ yìí o ẹ́ nítorí sí àwọn ọmọ ìyá yúkúrú jẹ́ kókó sí mistake yìí ni mistake wo wọ́n ṣe kéta ah, ti pé ẹ̀lọ́ ṣe púpa wọ́n tó máa dáre padà sínú kọ́dà ìgbé ìgbọ́lọ̀ ti kàn tí ń jẹ tí ń jẹ tí fi kú títẹnìkan bọ́ tọwọ́ ti bàjẹ́ òun túmọ̀ sí pé kí kó lékùn títẹnìkan wá já kò tí kankan kó kọ́dà ara tèmi àti kó tí ẹ ló tó tèmi bọ́ ẹ bákan náà kí o tó máa wá rántí pé gbogbo tá a bá ti ẹ̀sán bẹ fún un ẹ̀tún kéèrè bàbá wọn mọ̀ ẹgbẹ́sàn gbẹ̀gí la fẹ́ tabú ọlọ́ọ̀bà láàfà àdàlà ń sọ ń báyìí pé ó kúlù yóò sùfà àwùtàkùrù àrùbáyì yàtùlù dákùn wájú àti ìkùn ọ̀tàkùnù mi báàbí ní ọmọ sọ̀rẹ̀ وتكونوا من بعده قوما صالحين ọ̀rẹ́ ẹ̀lọ ẹjíká pa ní àwọn ọmọ ọmọ ẹgbẹ̀ ẹjíká pa ní ẹjọba pa áwùtọ̀rọ̀ ìrùrù àrùdàn àbíká lọ sọ́nù sí ìkan ẹ̀rì áwùtọ̀rọ̀ ìrùrù fi àrùdàn ká lọ sọ́ sí ìkan ó ní àrùdàn tọ́lọ sọ́nbẹ̀rún wọ́n ní mọ̀fúnù bí ẹ nẹ́zẹ̀ ẹ àlùmọ́nẹ́zà ẹ lẹ́gbẹ̀rẹ̀ ìjà a ní àwọn masáyì kan nínú náà iṣẹ́ ti ká fi òrófì járe rẹ̀ sílẹ̀ àwà yọ́pò mẹ́ àyọ́pò yóò fún wa ní ike kìnnìyàn mọ̀ sí mọ̀fúnù bí i ní tọ́jọ́ pé àlọ́yọ ayọ́ àfòjá rẹ̀ fúnlẹ̀ nínú rẹ̀ náà ni ẹ áwùtọ̀rọ̀húhù àrùbẹ̀ áwùtọ̀rọ̀húhù fi àrùbẹ̀ méjèèjì lọ́lọ́ bákan náà níbẹ̀ àtọ́lẹ̀ pé àrùbẹ̀ káàkiri ní mafúrú fi áwùtọ̀rọ̀húhù hù yẹn a méjèèjì lọ́lọ́ nínú kọjọ pé arsan yẹ́bàjẹ́ mọ̀fúnlù bí i sáàní àdúkọ́dẹ̀ ma jẹ́ mọ̀fúnlù bí i torí pé ismu makani ó ní òkúlù yusuf àwùjọ̀rọ̀húhù arsan yàkùlù láfún wájú àti ìfún àtọ́bá ti àrí báhùn ẹwà gbádùn bàbá ń báhùn ẹwà pé tó bá bẹ́ sábúrú kan òun náà wà tó sọ achievement nílẹ̀ ẹ̀sẹ̀ láwọn àtẹ́rí sí ọ̀sẹ̀lẹ́sì sábà lọ gbé ah, kìí tíra sí ọjẹ́ mátà book yẹn àdálọ́gbé lẹ́sìnlọ́tù àdálọ́gbé kìíní ẹ̀ tó a lè padà máa wá a máa fi sọ ní nǹkan ẹni wọ́n lè mọ́ra ayé rẹ̀ mọ́ wọ́n lè tọ́gbé ó ti lọ bọ́ ara wọn ló kọjẹ́ ó ti lọ dáràn so wọ́n wá sọ achievement wọn pé àpàdà àchífù tẹ bàbá wa tẹwàá títà bá ti àwọn àchífù tẹ bàbá wa wàtàkùnù mi ah, bá mi ìkọ́ mẹ́rún sọ̀rẹ̀ ẹ̀rí àtẹ́bá ti rí tán wò tẹ́yìn bá ti rọwọ́ mú tán tẹ́bá ti rí ti yẹ tán àwà kúbá nínú nǹkan tá a gbọ́dọ̀ sọ́ra fún òun ti ẹja dáràn tá a bá ti dáràn yìí tán

tó bá kọ́kọ́ jí àtàyè tán ó tún gbọ́dọ̀ pọ̀ sáńjọ́ mẹ́sì fáró àti iṣẹ́ dáadáa nǹkan tó yọ pé tíyẹ̀ bá dẹ̀ dán wò ẹ́ láti tọ́ tó ti dán wò yẹn ló ti lè mọ́ sàádùn gbèsè ayé rẹ̀ mọ́tò lọ́bọ́lọ́ tí ẹ náà lè máa ń lẹ̀ bá ṣe ní ìjọba Nàìjíríà ẹ̀ ẹ̀ ọ́n tẹ́ bá ń mú ẹ̀ ọ̀kan sábúrú ẹ̀ ti dájọ́ fún wa o.

tẹ́bá ẹmú lè ní ìsìn ẹ̀pá bá fámílì rẹ̀ bá níkọ̀ jáde nǹkan ẹ̀pá àwọn náà fáyín ni wàhálà dìde lẹ́sẹ̀lẹ̀ sílù aburú tí yàn fà ju aburú pé ẹgbẹ́ fún wọn gbẹ̀ sádàrú nìyẹn lọ àìdájọ́ lọ́wọ́ ara wa níbi ti jù àìdá tó wọ́n sọ ọ̀dẹ̀ ní tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ tán ẹwà jẹnire aburú lélẹ̀ ọ̀yẹ́ ká débẹ̀ ìsinmi wò lè mọ́ ẹlòmí bá tún má bá ní wa قال قائل منهم لا أجري ogbọ́n ti kọ̀nkúrùdù pé àwọn òṣè jàmbá kan dákùn tó bá fẹ́ bẹ nínú ẹni ìrìnlẹ̀ níjọ́ táwọn èèyàn bá tí ń bí ìtàwọn èèyàn wọ́n náà yọ rẹ̀ kó bẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ gan-an tá rìkwẹ́sì ká ṣẹ̀kẹ̀ fèrè ààrẹ kọ̀kọ̀ gan-an kọ́lá kọ́ ìlú mínú omi láti kúrú Yusuf Ah, ẹ̀mọ́pàá ẹ̀mọ́pàá ẹ̀kún ẹ̀kún ẹ̀kún ìlú wà ní kú bí ìgbàyà bá tẹ̀lé yóò bẹ̀ tẹ́rí ẹlọ sọ sínú sàlẹ̀sàlẹ̀ kànga ẹ̀sọ́ kalẹ̀ síbẹ̀ ẹlọ jù ú síbẹ̀ tẹ́wárí àwọn náà wà wa tẹ́lọ pé tẹ́ẹ̀bá náwọ́ sọ́yẹ̀ látòkè kí ni ó ṣe ó lè kú òun sọ ń sọ pé tẹ́ẹ̀bá gbé e síbẹ̀ ẹlọ sọ sàlẹ̀sàlẹ̀ kànga yẹ̀sẹ̀kúkú báwọn fàjárọ̀ dáadáa fàjárọ̀ ẹni tí àwọn tí wọ́n travelers tí wọ́n rìn kí ẹgbẹ́ fàjárọ̀ ti rìn ní àwọn musafirun ẹ́ sa'irun àwọn tí wọ́n rìn lọ àwọn travelers àwọn wà lọ yé nǹkún tó fa ìní tẹ́ bá lè ṣe báyẹn o àkálọ kákàgbé kó lé kọ́ padà dára àbòmí ó pè jù kí àpàálọ̀ ẹmọ́ pàyí jù tán lọ́sọ pé kọ́ọ̀lá kọ́ ìlú mínú dáadáa kúrò ní oṣù وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين eléyìí òun ni àbá tí wọ́n wá fẹ́ ṣiṣẹ́ tọ̀ àbá tí wọ́n fẹ́ ṣiṣẹ́ tọ̀ ní ibi tí wá lọ kí ni àwọn onímọ̀ kí láàlàyé èyí tí wọ́n ṣe àtàwọn ọgbọ́n àti òye tí wọ́n fàyọ fún wa nínú àwọn àríyà ìdí àkàrí lẹ́gbẹ̀ẹ́ pé tàbáwò ọ̀pọ̀ ọgbọ́n àti òye dání pẹ̀lú sí àkàrẹ̀ alfawájú àti tẹ̀rẹ̀bàwíyà kálọ tó dá àwọn àfá oní tẹ̀rẹ̀bíyà kí ni ẹ̀kọ́ ìfẹ́ fàyọ ní àbàlá ayà kí afọ́bàmíkà ìsìnkọ́lá ìsìnkọ́lú lẹ́yìn ìṣùwà hùwà hapù ìlà àdúgbìnà nìyà إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عسبة ونحن عصبة إن أبانا لفي ضلال مبين نعم اقتلوا يوسف أو اطرحوه اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين نعم أودي àwọn ọmọ ìyá Yusuf nísọ táwọn ló sọ náà ní pé Yusuf bàbá fẹ́ràn sí àtàwọn ọmọ ìyá rẹ̀ àtọmọ ìyá rẹ̀ yìí ní sí ọmọ ìyá rẹ̀ kan àti Yusuf bàbá wa fẹ́ràn sáńdé àwa jẹ̀mọ́ yìí jẹ̀mọ́ yìí ń torí náà kọ́ a rí nínú wọn tó ní ẹlẹ́kò ní àwọn ẹlọ́sọ́sùn kànga àwọn onímọ̀ wa lọ wọ́n bọ̀ wọ́n má wọn ẹ̀kọ́ kan wọ́n ní sí ànìyànlá àdá sí ànìyànlá àdá lọ́sọ́gùn fi kúlẹ̀ lọ́mọ wọ́n ní káṣe gbogbo alámọ̀rí tí ó bá fẹ́ ṣe ikú ìṣẹ́lẹ̀ lẹ́wọ̀n في معاملة السلطان وعيته وفيما دونه olórí ìlú gọ́mẹ̀ olórí ìlú ti dédé láàrin àwọn tí ń dájẹ́ àtàwọn tó kún gẹ́rẹ́ sí olórí ìlú tó bá ẹni tó jẹ́ olórí ìlú gọ́ọ̀kan ni chairman ni president ni kódà tí ìpínlẹ̀ àwọn tó kéré ní àwọn ìjọba chairman ló kókọ́ mẹ́rin ní ó dàtẹ̀ bí ilé ẹlòmí tó yẹ kó mú sí lọ́wọ́ ọ́fíìsì kan lọ́wọ́ ayé wọ́n wá tó máa ṣe títí láàrin àwọn tó bá ń dájẹ́ nínú àwọn ẹ̀kọ́ tá a kọ́ ló wà ní ilé ìṣẹ̀lẹ̀ láwùjọ òun ní àwọn tó bá kó lọ ẹ bàbá sọmọ ní ìyá ní láàrin àwọn ọmọ ọkọ tó níyàwó pẹ̀lú ọkọ lọ́lé ẹ àbí ìwọ tó náà ti lórí àwùjọ ọ̀sán àwọn akọ máa ṣe déédé máa ṣe déédé àbáwọn tó bá tún kéré ní àbáwọn ní òṣèlú hátà fi mọ̀hámẹ́lá ti wáàdì hátà fi mọ̀hámẹ́lá ti wáàdì lè àwùláàdì àkókò níjọba déédé ní bàbá sọ́mà àbóbi láàrin àwọn ọmọ ẹ̀ àtọkọmọ̀ ṣe déédé náà في المحبة والإيثار وغيره àníbi ìfẹ́ ni àbọ̀fẹ́ fún àwọn kan ní nǹkan jù àwọn kan lọ ní akẹ́kọ̀ọ́ ti léde وأن في الإخلال بذلك يختل عليه الأمر àti ìbá ti ṣe bẹ́ẹ̀ ìgbéra òun tó ń ṣe nù àti ìhàn ní èmi èmi èmi bẹ́yẹn kí wọ́n á ní ìfipamọ́ gbogbo kọmọdé tá a ní ìgbà yẹn tí wàhálà rẹ̀ bá dé ìsọ̀tì bàbá mi ti yàrí pé lágbájá ó tẹ̀rùn ní ọmọ rẹ̀ ní o kódà wọ́n wà lọ sí wí òun sì pa tó bá kú kò ní jogún ẹlòmíràn ló wọ́n lọ sí wí ní kọ́ọ̀tù òun kọ́ ọmọ òun lẹ̀ ìyàwó la gbọ́ pé máa ń kọ́ ọ àbí ọkọ ni máa ń kọ́ ìyàwó àbí kí ìyàwó sọ pé kí ọkọ kọ̀ òun ní kí bàbá olóhùn fẹ́ kọ́ ọmọ ọ̀dọ̀ àwọn Yorùbá là ìwọ́ tí ọmọ rẹ̀ kéré àbò èsì jímọ́ abọ́láwọn kéèkéé tọ́wọ́n bìsìláàmù tọ́wọ́n mọ́dé wọn yóò lórí bú o torí pé ẹ̀sìn ní máa ń jẹ́ kéèyàn ń fẹ́ lẹ́tọ̀ lẹ́tọ̀ rẹ̀ ẹ̀sìn yẹn jẹ́ kéèyàn ti lè kò sẹ́ni tí ọ̀sán lé ní amẹ́sìn wà káyàn lọ́wọ́ kó pé áá mẹ́jẹ̀ sí wáyé kọ́ra kí bàbá ó ti jù bẹ́ẹ̀ lọ kí yóò ti jù bẹ́ẹ̀ lọ ẹ̀sìn ó yóò máa wò wọn bí ọba yóò máa tọ́jú wọn yóò máa bọ̀wọ́ wọn gbogbo tí a bá ṣe fún láìdá àtẹ́gbé ní lọ́dọ̀ ẹ̀ ẹ̀sìn ni tó bá fẹ́ jíìrì àwọn ọmọ rẹ̀ tó fẹ́ kẹ́nu ọká wọn tó fẹ́ kí wọ́n ti fún ẹja mọ́ lọ́wọ́ tó ẹlòmí ọmọ ọ̀gá àmì tó ń burú dé ẹ̀sìn rẹ̀ ọ̀pọ̀ wa dọmọ fún wọn àwọn tó ṣe ìjọba lé ọlé lọ́la òun ló ń bí kalẹ̀ yẹn tó bá wù ọ́ wá ìjọba aláburú ọwọ́ ẹni tí ò ní tọ́jú ẹ ẹ̀sìn orí tí máa ń fà fún ní díẹ̀ tí èèyàn bá ń rẹ́ni tó lẹ́sìn ló lánúyàn tí ò bá tiẹ̀ lánúyàn ẹ́ tí ò bá máa kẹ́yàn ẹ́ kò ní sábò sí fún yàn ẹ̀sìn ó ti ka lọ́wọ́ kó bí aburú kò ní jọ́ láburú sí yẹn ṣe ẹ̀sẹ̀ ṣáájú òbí òbí tó bá bẹ́ẹ̀ ń jọyàn ọmọ rẹ̀ tó mọ̀ wúra ah, ọmọ yìí tí wá gbàdé ní tó báyìí ah, kí ni mo ṣe fọ́nà tó fi di ilé ìkẹ́ni láti jọmọ̀ rẹ̀ ó gbádùn rẹ̀ dáadáa lágbára ọlọ́run torí pé yóò rí pé ìtọ́jú wọ òbí òǹgá ààrẹ ìsìnlọ́wà nínú nǹkan tí ẹ̀mọ́ wá ń ṣe nínú ìjọba tó bí mẹ́rẹ kó máa ṣe lára ọmọ ẹ̀ oníkọ́ máa ṣe dédé tí ìbá lóhun ò ní ṣe dédé àwọn alámọ̀rí ọ bàjẹ́ bẹ́ẹ̀ náà ni ìkókòrò ولهذا لما قدم يعقوب يوسف عليه السلام في المحبة ترين داتي أنا يعقوب ó ó gbé ìfẹ́ Yusuf léjú ẹ́ pọ́lọ̀bà tí a méjèèjì náà wà táàrà wọn àdáyé ara ìwádìí ọ wá jẹ́ kí àwọn ọmọ ìyá rẹ̀ ọmọ ìyá wọn nífẹ̀ẹ́ ọmọ yóò ọmọ wọn fún Yusuf lọ́lá lórí àwọn yòókù rẹ̀ Eh? jáwà nínú ma jáwà ala anfusihim wa ala abihim wa akhihim tó tó lọ lọ láàrin wọn ó padà jí pé wọ́n padà ń sẹ́rẹ̀ sí pé kí tààrẹ̀ àtòwọn àti ọmọ ìyá rẹ̀ ọmọ ìyá rẹ̀ tí wọ́n rí á bàbá wa nífẹ̀ẹ́ ẹnì kejì wọn bàbá wọn ṣàfihàn ìfẹ́ ó tó wá gbọ́lá fún Yusuf lórí wọn èyí ń wá oná kèéta sínú ẹ̀mí wọn ó dáhùn ó pé ah, àwọn da ọmọ yìí lọ́gbẹ́ tí bàbá ọba rí mọ́ á gbádùn bàbá wa bàbá wọn padà gbàgbé àwa ní wàá fè ẹwọ èrò yẹn ní ọgbọ́dọ̀ náà wá kékeré tẹ̀ ń kó pé Eh, dáadọ́ padà jẹ́tò dáadáa wọn tí gẹ́gẹ́ ń fojú sí ọ̀nà padà gbádẹ̀ èyí tó kéré jù ní àbúrú tí wọ́n mú náà ẹgbẹ́ àwọn kan ní ẹjá pa àwọn kan ní ẹjá lè dànù àwọn kan ní ẹjẹ́ kálọ sọ sínú kànga káwọn ní òye láti tó kéré jù tí wọ́n padà ṣe náà ó padà jẹ́ kí wọ́n rí tí wọ́n wà bí ó ṣe rí fóníkè tánánù fóníkè tàbáwò pé ẹjẹ́ ká sàbúrú ìyàwó lápadà lápadà máa lo opportunity yẹn nìkan yẹn ò ní rí bẹ́ẹ̀ so mistake ńláńlá òun ni kéèyàn máa wò wípé bóyá òun lè rí opportunity ẹ láti lò tó ń bá bẹ̀rẹ̀ sí ṣègbèta tó ń bíbí bá táwọn èèyàn jẹ́ ọba táwọn èèyàn kan jẹ́ òun ní kíkẹ́ ọ̀dà nínú àwọn ẹ̀kọ́ tàbí kọ́ńbẹ̀rún ọba táwọn èèyàn kan jẹ́ òun ní kíkẹ́ ọ̀dà wọ́n ní ayé àtàkùn kàyí náà في وجوب عناية الوالدين بمداراة الأولاد أها وتربيتهم على المحبة والعدل wọ́n ní nínú nǹkan tí ó yẹ kí òfin èyí tó mọ́ dandan fún òun náà ní kí òfin èyí ó mójú tó bó ní ó ṣe fẹ́ darí àwọn ọmọ yìí ó fẹ́ tọ́mọ lórí pé á ah, kún nífẹ̀ẹ́ yìí ó á kún tó ní onífẹ̀ẹ́ kó wá kọ́ wọn ní níbù wọn ti tẹ́ níbi ara wọn kó fi ọmọ òbí mi ní dájà lẹ̀ èdè káàrin àwọn ọmọ ogun wọn ń bára wọn sọ̀dá yóò máa wá gbé nìkan gbé nìkan lọ ó bá gbóbi mi bá rí pé àárín àwọn ọmọ dáńtò gan yóò tó ń wọ́ ọ̀nà fún ọdún kejì láti fi dá wa lálẹ́ ẹ ọ̀pọ̀lọpọ̀ sílé ẹ̀sìn tó ti bàjẹ́ nígbàtẹ̀ bá rí àwọn òbí wọn tí wọn bá wà láákàyè fún òsì láákàyè ọkùnrin dandan kó ẹ́ ó tó àwọn ọmọ rẹ̀ lórí ìfẹ́ àti ṣe déédéé ẹ́ òbí mi yọkàn máa yọkàn máa ẹlòmíì làákà ìtọ́lọ̀ fún ẹ kò lè darí kò lè ṣàtúnṣe láàrin méjì èèyàn méjì tó bá wọ́ tó bá kángun sí tó bá lé ọ̀rẹ́ méjì àwọn ọ̀rẹ́ méjì wọ́n mọ̀ bára wọn sọ̀tánì èèyàn gbọdọ̀ máa fún rẹ̀ ńlá káyìí káwọn àwọn èèyàn mọ́ tọwọ́ ọmọ ẹ̀tẹ̀ káwọn èèyàn mọ́ tọwọ́ ọmọ ẹ̀tẹ̀ ha tó nínú àwọn nǹkan tó ẹgbẹ́ yìí ṣe ní pé òbí ọkọ̀ dandan mú pé bóòlù ń ṣiṣẹ́ tọ́jú àwọn ìgbé kí wọ́n ti fẹ́ nígbà ara wọn kọ́lọ́ba ọba àwọn òbí wa lẹ́sùn olórí àwa ń rántí àwọn nǹkan ní táwọn òbí wọ́pù wá ní lágbájá ńkọ́ tàbẹ̀lú ńkọ́ ní ìlú òkè ti jìnà sílẹ̀ yìí àbí àlùwádìí wàdìdì ẹ̀rọ ìmọ̀fọ̀mọ́ tẹ bá pè mí nígbà tó wà láyé wọ́n mọ̀ wá pé gbogbo àwọn ọmọ ìyá mi ni èyí tí wọ́n mọ̀ wá pé gbogbo ẹlẹ́ẹ̀kọ̀ kan tó ti pé lágbájá tó ń bá lágbájá sọ̀rọ̀ wà ti lágbájá jù lẹ́ ríra yín gbogbo àwọn ẹbí yẹn wọ́n mọ̀ pọ́ ẹ máa gbà ókè mo ti gbọ́ ẹ máa gbẹ àṣẹ́jẹ́ ń sọ báyìí náà báwọn yòókù náà <laughs> pẹ̀lú àwọn iṣẹ́ ìjẹun àtàwọn oríṣiríṣi àwọn tó èyí àwọn ẹ̀kọ́ yà wá rí lálọ́dọ̀ wọn ìṣe dáadáa sáwọn kó ṣe dáadáa síra wọn òbí gbọdọ̀ mú lójúṣe ẹ̀ ẹ̀rí lára àwọn òbí pé tẹ́bà ń pè mẹ́lò ní wọ́n dẹ̀ mọ̀ kọ́bà rẹ̀ bà ó ṣe kíníkan fún ẹkò ṣe kíníkan fún ẹkò pè mí wọn ò ní jẹ́ kó orí ẹ̀rọ tó fi ní kọ̀ntínú ṣe dáadáa sí so bó ṣe káwa ní òṣè yẹn àwátájò bí káwo ìṣe sí àtàwà náà mọ̀ sí bá àwọn ọmọ wa lò àti ká kírèsì mọ́ àti ìṣedédé láàrin ara wọn náà wà ti kọ́ ìwòkú ìta àpòlì wà tàbá àpòlì ilẹ̀ ìlẹ́hùn nínú kẹtẹ́ òbí gbọ́dọ̀ fún tọ́pọ̀ dandan kó fi kó òun náà ni pé òbí gbọdọ̀ sọ ọgbọdọ̀ gbìyànjú ẹ nǹkan tó fòpin sí àti kó tiẹ̀ máa wáyé ìbáraẹni sọ̀tẹ̀ kéèta ìkórìíra rẹ ní bóò ní òfin tẹ́lẹ̀ láàrin àwọn ọmọ òfúgbọ́rọ̀ jìdé sí gan ẹ́ ẹlòmí òbí mi láti gẹ́gẹ́ ní òfin ọ̀sẹ̀lẹ̀ àwọn irú àwọn olójú òyìnbó láò àwọn tí wọ́n lè má mí ní ẹ̀ ó lè má sí lẹ́ni wọn lẹ́dẹ̀ tí lè ṣẹ̀ náà ni ẹ̀ òbí mi ìjà lọ́wọ́ bá ẹnìkan jà yọ́mọ̀ gìjà ọ̀kan yọ́mọ̀ tó békè jìjà yóò dá sọ lójú ọwọ́ àyíò dáadì pé ó wà pínra wọn wọn àti dáadì ẹ̀hẹ́ lágbájá àti mẹ́mí gbogbo eléyìí ìtóbi gbọdọ̀ pa náà rẹ̀ ni àìsẹ́ inú ọ̀tẹ̀ ìkórira àti ìgbéta ọmọ lọ láàrin ibi náà. wà nínú ìṣẹ̀lẹ̀ tẹ̀bílì bá àdí máa dà báyìí wọ́n ní nínú kẹta tún gbọ́dọ̀ ṣe tó ti gbọ́dọ̀ ṣe ní pé kó kínà sí ìgbọ́lá fọ́kà lórí ọkàn jìnnà yàúdù olùmọ̀gbọ́n bí i hànàtàlá èyí tàbí a máa rí tó eléyìí yóò jẹ́ kí ìfẹ́nú lọ́wọ́ àti pé bá ìfẹ́nú ni wọ́n lò lórí àmìyàn náà ومن سلوك السبيل الحكمة في تبديل من فضل الله تعالى àwọn ayà olùgbọ́dọ̀ jẹ́ ìwò pé ìjọba bá sọmọ fún ó ní kí ìwò pé ó lo sùlùkù pẹ̀lú ìdílé hikma ọgbọ́n ní kó mọ bí báàlù torí pé téèyàn bá tí mọ tó pọ̀ yóò rí ẹlòmíì sọ́dọ̀ wọn bá máa sàn án láti ń bọ́ látọ̀dọ̀ rẹ̀ bí mo wà ní ìlú kìtàrí ìyà àdámọ́lú dáadé kan ní ọlọ́wọ́ kan sàálẹ́sà bóyá látà ìfọ́ ọmọdé ni àwọn tó bá gbọ́rọ̀ kalẹ̀ ní ah, àà ọlọ́run ò èmi náà ló ju pínlẹ̀ ìfàdà alhamdulillah náà ó dẹ̀ rí kejì rẹ̀ oríkẹ̀ ẹ̀ta rẹ̀ kọjọ́ níbi nǹkan yẹn bàbá ọmọ bó ṣe máa bá lù ní o oní máa sọ pé ah tẹ́kẹ̀kẹ́ tí mo mọ̀ dúpẹ́ ní pé ó ń láta ilẹ̀ nù yí ah tí bá bí lágbájá ní ìmọ̀ ẹgbẹ́ bí yóò bá di èrè ẹni bó ṣe pé láta ó ṣe gbọ́rọ̀ kalẹ̀ ah yóò tó bí àwọn yóò pé kí ní ṣe bàbá ìgbẹ̀ <laughs> táwọn làwọn nílà káì

ẹ́ eh? wọ́n ní kàbàmàkáyì àkìláàkì wa tẹ́kùwà wọ́n ní gẹ́gẹ́ bí kíyàn níwà kò dáa ẹlòmí ìwà rẹ̀ dáa débi pé ọmọ wàáwù sóbì ọmọ wàáwù sára ọmọ wàáwù sẹ́bí ọmọ wàáwù sójúlùmọ̀ ọmọ wàáwù tí gbogbo bí bá lọ àwọn tó bá jówó wọn mọ̀ dùn sí orú ọmọ bẹ́ẹ̀ inú ọmọ ìdùn tó lọ́mọ bẹ́ẹ̀ torí pé ọlọ́run ọba ta lẹ́ta ìwà dáadáa ọ̀tàkùá àdúgbọ́jọ pé ó níbẹ̀rù ọlọ́run tẹ́mẹ̀ nísìn òbí dé sí lọ́run nísìn ọwá ní ilé ẹni ọlọ́run kẹ́ nìkan pẹ̀lú bẹ̀rù ọlọ́run ọba kí ni ó ṣe inú ọmọ ìdùn sí ni bí á ilé ìsún níbẹ̀rù ọlọ́run ọba jù tẹ́mẹ̀ nísìn bá ti kóra wájọ nísìn pé a ti sún náà nísìn a rí nínú wa tó yẹ pé mọ̀ṣálá ẹlùmí ní á àti sọ̀rọ̀ bíbà ló lè fún tapuwan ẹlùmí tí wọ́n bá ní àmọ́ náà ní bó bá ti lè wó lè kéré tó ló gbà lẹ́rù gan ojú ló kòrò tó bá rí ní ìṣẹ́ṣẹ́ sí gangan abẹ́mọ̀ tàmánà ní àti parọ́ ló dì nira fún dáa lóò ọ̀rọ̀ yí à lè sáró ń bẹ̀ ìsáàmù fàìgbá ló tapú kanlẹ̀ ìbẹ̀rẹ̀ ọlọ́run bá ní ẹrẹ lómi kódà tó bá mú tí ó jẹ yóò lókó bí ẹ̀ ìbẹ̀rẹ̀ ọlọ́run bá ní ẹlùmí ò dẹ̀rẹ̀ ṣe owó tọ́wọ́ sánúwá ẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni bàbá náà mọ́ àìmọye yẹn ni ó mọ sọ kò ní sọ tó wà ní ilẹ̀ ẹlòmídẹ̀ ní ó wà tó bá rí ó lọ ya sẹ́ni pé àjù ara lọ ní ìtẹ́kùn ọlọ́wọ́ àgbà ọjà lọ níbi ìdẹ̀rù ọlọ́wọ́ bá ju ara lọ sábà tí òbí bá wá ọ̀gá wípé ìdẹ̀rù ọlọ́wọ́ bá tó ń bẹ fọ́mọ kan ju ọ̀kan lọ yóò lo sùlùkù tẹ̀bí ilẹ̀ hikma ọgbọ́n ní tí òfin ní sọ sójú àà àgbàjá ọmọ ni ó tó rà lọ́gbẹ̀rún ọ̀kẹ́ ọ̀kan bí ẹgbẹ̀rún ọmọ ni àwọn ikọ̀ ni ẹ́ àwọn akọ́ so wàlẹ̀ ẹ̀yìn wà mọ̀ràká ọmọ ní ìtẹ̀lẹ̀ pé a ah, ọkọ̀ rẹ̀ mú bèrèbèrè ìmọ̀ bẹ fún ẹni tó tó bí inú ọmọ dùn ta ọmọ ìgbẹ̀lọ́lọ́ ìtòkú mọ̀ báyìí fún wọ́n ti dàkẹ́ àti ọpọlọ kápọ̀lọ́ mú kó dáńtọ́ kó dá ṣáṣáṣá kọ́mọ́lẹ́ àìmọ́ ti jùlẹ̀ àìmọ́ ti hàn ẹ́ níbi ọpọlọ pípé ọmọ èsì tó tọ́ tó kálukú ọdẹ ma gbogbo nǹkan tí wọ́n àwọn èsì amukú mẹ́kọ́ tó bá jẹ́ bọ̀ ọ̀sọ̀dọ̀ lọ́wọ́ bàbá yìí òbí ọ̀lù àà تدين الحكمة أضمان أضمان دبين يوم اللو شوف للدعاء عن يوم يروه نعم لما حسدوا لما حسدوا يوسف على تقديم أبيهم له إن عبر في شيء لم يرضى بابا ما تقوله نعم لم يرضى سبحانه أتى أقامهم بين يدي يوسف عليه السلام أه أو أخيك ẹwu títóbi ọlọ́run ẹwu kéta títí kéta lọ bá yẹn dé wọ́n tó ń ti kéta àwọn èèyàn lórí ọlá tọ́lọ́ ń ṣe fún wa Islam ó yé fún yé wa pé kò láti kọ̀ọ̀kan dáadáa nígbà tí wọ́n ṣe kéta àdẹ́bì yóò sùn lórí bí bàbá wọn ọgbọ́lá fún jù wọ́n lọ làbí àbúrò subhana حتى أقامه بين يديه يوسف عليه السلام وقروا له وقروا له سجدا آه له سجدا هو ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ọ padà wá kó ọ padà di pé ọlọ́wọ́ ọ olúwa Allah subhanahu wa ta'ala tọ́sọ́dọ̀ba ẹ̀mọ́ pé gbẹ̀yìn gẹ́yìn nígbà tí kìtínà yìí lọ láti kìkan sí kìkan Yúsùfù padà dọba ìgbà wọ́n ṣe kéta rẹ̀ kéta jẹ́ ṣe látọwọ́ bẹ̀rẹ̀ yìí àwọn ṣe kéta rẹ̀ ni ọlọ́run ọbọ̀ ìyọnú sí wọn ọ̀dẹ̀ ìyọnú sí nǹkan tí wọ́n ṣe fún wọn ọ̀dẹ̀ fúrẹ́jì wọ́n débi pé kọ́ mọ́ wọ́n bí wọ́n bá ń ṣe kéé ta rẹ̀ torí orí tọ́lọ̀ bá ṣe fún ọ láti fi sùúrù dára lọ́lọ́ ọbẹ̀lọ́ bá fún wa ọbẹ̀lọ́ fi rí ara jẹ náà ọlọ́pọ̀ fi ẹ̀rín rẹ̀ tí wọn lẹ́nu ọmọ jẹkẹ́rù ń gba àwọn ọmọ tẹ mọ́lá ọmọ bẹ̀lọ́ wọn bá tẹ̀mọ́ ẹlòmíì lẹ́nìí tó bá ń rí sinamá nínú fámìlì ni ó rí sinamá bóyá lẹ́nu tẹ̀lé ni bóyá ládùúgbò ni bóyá níbi tí ń jẹ sí ni níbi àwọn alábàgbé ni ẹlòmí ọ̀wà máa lọ ní ológun ó ti ti ṣe o ọ̀wáyọnú ọlọ́run ọ̀wáyọnú ẹ̀dá ọ̀wáyọnú ọlọ́run ò nínú sí tọ́lọ́run ní orin sí ó ti ṣe rìn òun ní lọ sí inú ọlọ́run ibẹ̀ pọ́ ní solution àwọn ológun yẹn náà ń fèsì tó tẹ́mù lé sí wọn táwọn bá sọ ti fámìlì tí wọn fún ọ ní ìwọ́gbọ́n ó dìde nígbà ah, ó dàgbẹ̀ mí gan-an ọlọ́run sáànù mi jù yín lọ lọ́bẹ̀rẹ̀ tó dáhùn ò ní family issue tóhùn gbogbo ní problem ẹni tó ní kọ́ mọ́bọ̀ wo gbogbo tí ṣẹlẹ̀ àwọn òun ní bẹ́ńdì ẹ̀ wọ́dẹ̀ ìkànlẹ̀ fún bèèrè pé ta ní ìkànlẹ̀ fún <laughs> ọmọ ẹni tí ìkànlẹ̀ fún ẹjọ́ ọmọ tí ẹni tí ìkànlẹ̀ fún yóò àmọ́ tó ṣẹlẹ̀ sí ọ yóò mọ tó jẹ́ torí ṣọ́pọ̀ ń gbé ṣayé ẹ ọlọ́mọdé àjọ àwọn èèyàn gbọ́ gan-an ẹ bá mi

yàtọ̀ púpọ̀ ìsìlámù ọ̀faramọ́ ẹ́ tí àwọn bá tẹ́lá aka ìlẹ̀ dáadáa ń rí náà ẹni ìwò lówó lọ́wọ́ ẹ́ nǹkan ọ̀bálànsì ọwá lọ báyàn ilé tó wọ̀ gan ti jáde kó tí ó rẹ̀ ń bàjẹ́ ó dájú ti bá wọn lọ òun lówó lé dáadáa táìsì gbogbo ẹ̀ kọ́rọ́ òun fẹsẹ̀ rìn káàkiri àdúgbò polówó ó sá lọ fẹ́ sóògùn sá ní òmówó wá ó yẹ fún ti pọ̀ ńlẹ̀ débi pé wọ́n náà àgbà ọlọ́run ọba àwọn kan ló ní tó báyìí bó tó ní tó bẹ̀ gan á sọ pé ọ̀dọ̀ ọlọ́run òbí lọ béèrè ní sọ́dọ̀ èèyàn torí náà nǹkan tá bá ilẹ̀ dáadáa á pé àwọn tí ń àwọn èèyàn lọ́nà tí ń kọ́ wọn láàká ìwà gan common sense ó ti lóye wa pé kò sọ́nà mẹ́ náà ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kọ̀yọ́nú sáwọn ọmọ ìyá Yusuf títí tó fi gbé wọn lọ síwájú ànẹ́bì Yusuf tó fi pé ọlọ́run ti mú wọn gbólẹ̀ bẹ́ ẹni tá a bá ń ta kìí jọ̀gá torí tó bá fẹ́ kò ní tó ní kìí ta kó àwọn èèyàn jẹ wọn bá gúrò kó ta wọn nínú wọn ní ọ àwọn náà lọ kérésì another function wọ́n máa ẹ̀gẹ́ sí ẹ máa sí nǹkan fọ́ àti kẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ara yín káàmà yanjú ọ̀rọ̀ bíi ìsìnà pẹ̀lú ọgbọ́n àti ìsàmójúgbò tí èyàn bá fẹ́ ga tí ó ràn wọ́n lọ́wọ́ jọ ga nígbà tí òun náà bá rí pọ́ọ̀sì tó ju ti títí ẹ̀yẹ lọ yóò gbé ọ̀rọ̀ síbẹ̀ dá òkìmí lẹ́yìn ìjọ ti títí náà òun náà ní jábọ̀ àbúrà pé ìdí kó mọ́ jà fáwọn èèyàn lọ wà àwọn wọ́n padà borí rẹ̀ o àwọn tó ọ̀fẹ́ kó gàun àwọn wọ́n padà jọ gà tán ويقال أسوأ الناس أذنا من لكن الناس عما غاوة ó ní tẹ́lẹ̀ tí ó nínú àwọn nǹkan táwọn èèyàn máa ń sọ ní pé ẹni tí bàtí jẹ́ rí ọpọ̀ jù òun lẹni tí ìbànújẹ́ rẹ̀ ọ̀pọ̀ ẹni rídùnú tó bá fẹ́ rídùnú wọ́n wá ní ìbàjẹ́ náà wọ́n àwọn ọ̀dà ta'khir man qaddamahu Allah aw taqdim man akhkharahu Allah wọ́n ní wọ́n àrọ́dà ta'khir man qaddamahu Allah wọ́n <laughs> aláwọn aníjọ́ lọ́wọ́ wáyé mi náà bá wípé àwọn ọmọ yá àwọn wólẹ̀ fún bàbá àwọn àti bàbá àti yá àwọn kan wólẹ̀ fún èyí wá ní kò ní rí bẹ́ẹ̀ àtẹ́yìn ọwọ́ yín kọ́dà rẹ̀ wà ní tẹ́lẹ̀ kò ní rí bẹ́ẹ̀ àwọn tó wá ti sábà tó fi rí lẹ̀ fún kò ní rí bẹ́ẹ̀ kò ní dáa fún àwọn gan wọn gbogbo èdè tí wọ́n ń lò ń àtẹ́sẹ̀ tí ó dáa fún Yusuf ni wọ́n lò ní àwọn ní pé tẹ́ nínú wọn mọ níwọ̀n wọ́n fẹ́ kírísì space tó fi rọ́nà lọ fún ọ̀nà àbí tí wọ́n náà bá wá sàbínú lọ pé ibi wọ́n ṣe náà ni wọ́n ló ṣe di àwọn ah, ah, ìjà ara yẹn èyí bíjà ara ní jọ́lọ́ wọn bíjẹ ẹ̀ so wọ́n ni ẹni ó bá wá ẹni ó bá gbẹ́ ìrò àti fọwọ́ agbo ẹni ọlọ́run pàdé wájú bá pàdé ẹ́ àbí àwùtẹ̀sí mamá ní àkọ́rọ̀ òkúrò àbúrúwá ní ẹlọ́lọ́run gbé sẹ́yìn ìyà olùjó wà lẹ́yìn wájú nẹ̀nà wà wá ní àpòjú ìgbé ṣàíkọ̀ọ́tù yóò fàárí ìṣẹ̀lẹ̀ aláwọ̀ ma níbi àwọn ọmọ yá níbi yóò àwọ́dù àyẹ̀jẹ̀ àlúwò fi yóò ìsàlẹ̀sàlẹ̀ kànga ibẹ̀ ló yẹ kéèké ilé ayé yìí ọyá tó. Fàwọ̀fà àwòrán àwòfà ọkọ̀ sẹ̀rí. Ọlọ́run wa sọ dọba ọwá fáwọn síwájú rẹ̀ bí ewu. Ọyá ẹ̀rọ bọ́ ọba. <laughs> Àwọn sọ sínú kànga ọlọ́run á gbé sílé e ara ara àti ọba. Títóbi fún ọlọ́run ọba, tẹ́lítàn yìí àwọn onímọ̀ lọ́pọ̀ ọlọ́run sọ fún àná lérí ìkojú tí bá ń kojú lọ́wọ́ àwọn ọ̀tá kó bọ́ bá níkà fún sí pé òun bọ̀ wá kó wọlé lọ́yá bọ́bá yá bó ṣe rí fún àlejò yúùtùkù yẹn eléyìí náà wa náà lẹ́kọ̀ọ́ lẹ́ni kárí nǹkan mú bẹ́ẹ̀ pé èèyàn máa ń ṣe èèyàn máa ń ṣe àmójúfò kéèsì gbogbo nǹkan náà gbogbo ẹ̀tọ́ lọ́mọ jà kéde jọ pé gbogbo nǹkan náà lọ́mọdé ọjọ́ àti rí nǹkan tó ti wà lọ́wọ́ ẹnìkan ó gbọ́dọ̀ dọ́wọ́ tiẹ̀ náà alámọ̀dé ẹnìkan dídá òṣìṣẹ́ náà gbọ́dọ̀ gbọ́dọ̀ tó bá ní ọlẹ́ tó bá kánjú lábẹ́ gbóná tó tí àyí lè bá ti tó ẹnìkan pé sásìkò òkè bá ti tó àyè kánjú a máa ń fi ọjọ́ ọ̀la lẹ́ a máa bẹ̀ abẹ ọlọ́ọ̀bá náà ọjọ́ ọ̀la wa ọlọ́mọjọba jẹ́fẹ́ ní kọ̀ọ̀kan nínú àwọn ìkàtà tó kọ́ lábàdá ọ̀rọ̀ yìí هذه الآية هذه آية من عبر الأخلاق السيئة wọ́n ní àyà yìí nínú àwọn àríwòye àwọn ẹ̀bà àkìláàtì sẹ́yà àwọn àtìpọ̀tán àwọn ẹ̀kọ́ dẹ́yàn kọ́ nínú kí ìyọ́mọ́ níwà tó dájọ́ من مزاحمة القاضي بفضله لمن هو دونه فيه أو مساويه náà bí ẹ̀dámi bí ẹ̀dámi sáàhìbì fàdì náà wọ́n ni òun náà ni àtàkàdùs kíyàn ó yọra kúrò níbi kíyàn máa dì fún fún fún pẹ̀lú àìkọ́bìnrin ìfọ́bìnrin ní ma ní ó wà dúnà mú kíyàn mọ́mà bá ẹni ọlọ́pàá ti tọ́lá bá ẹni ọlọ́pàá láti lai ọlọ́run èyí ṣe ọlọ́run èyí ṣe nǹkan dọ́gba lábala bó ṣe ẹwà ọmọ táwọn kìí ṣe pé mo tó bí ilẹ̀ ẹmọ́ fi ń jọ̀gá wọn ọlọ́run ọkàn yọ ọ̀gá kan láàrin wọn tẹ́bá ní àwọn ọmọ bú ní wà wà láwùjọ kan ní ní àwọn ọmọ bú wa bá ṣe sọ́rùn bẹ̀ àwọn bọ̀ wá ọwá eléyìí ni ọ̀gá wọn ah, eléyìí jájálá ìlọ́gá wọn ọlọ́run tí mọ́ sí ìkẹ́ ìmú tó gbogbo àwọn tí wọ́n wá mú gbóhùn náà wọ́n wá jọ̀gá ni ọ̀hún èdè jọ̀gá ẹni kó tó máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan ni ó tún ṣe ṣe pẹ́jọ pé ìjọ́jọ̀gá wọn ò ní lè gbogbo tó nǹkan kò ní lè fa wàhálà tó nǹkan àmóhùn làjọ́ wà ní ẹgbẹ́ ẹ̀ lábájá lọ́jọ́ ojú ẹ̀ padà yóò dẹ̀ padà bẹ́ẹ̀ ni kódẹ̀ ní fi ṣe eré ẹni tí ń sọ̀rọ̀ ọlọ́run gbogbo bí tó bá wà mẹ́rin sí pé ọlọ́run lè gbá wọn kan jù ọ lọ yóò gbé wọn náà jù àwọn nǹkan lọ ẹni ọlọ́run bá ti wá sí nǹkan kan fún mọ́mọ́ ilé pé kémi náà sáàdì bẹ́ẹ̀ kémi náà sáàdì bẹ́ẹ̀ akódẹ̀jọ pé mi lọ́lọ́run sí nǹkan yìí fún gbogbo nǹkan ojú kòkòrò ní òní ọ̀rọ̀ pẹ̀lú tọ́lọ́run ìwà rẹ̀ ìwà burúkú lọ́mọ wù nínú àwọn ẹ̀kọ́ tá a kọ́ nínú àwọn àyà yìí nítorí gbá àwọn ọmọ ìyá Yúsúfù débẹ̀ ní pé wọ́n ti wú àníbi Yúsúfù wọ́n fẹ́ kọjọ pé káwọn orí bí àníbi rí yẹn wọn ò wá wá lọ sí lọ bá àwọn wá ní oore tí ò tún wá lẹ́gbẹ́ lọ́lọ́sọ́ adébáni ní ìlú ìfẹ́yàn ọ̀gbẹ́ bàbá rẹ̀ ó fi sunkúnsunkún ojú fọ́ ìfẹ́yìn ògé débi pé Yúsùfù padà ti dọba débi pé àti ìbàbẹ́ àti yẹ́ wọn padà tó lọ wólẹ̀ àtàwọn ọmọ ìyá rẹ̀ yóò tó á pé ọ ń bọ́ bá sọ̀rọ̀ lọ́hàpọ̀ títóbi fún Allah subhanahu wa ta'ala torí náà ń kọ́ ilé ayé tá wáyé gbogbo bí tàbá gbé tó bá bá rẹ̀ rẹ̀ wájú jó jẹ́ lójú jáà ìmú ẹ̀wọ́n wá ọlọ́pàá àti ìkìdìmọ̀ àwọn àgbàlagbà àti kìníkìní kan àti bá àtàwò àwọn kan sí jù ọlọ́run jẹ́ bẹ̀rẹ̀ tó bá bára rẹ lẹ́yìn náà tó dúpẹ́ fọ́dọ̀ tó bá tó wó sàlẹ̀ ó bá wọn mi tí wọ́n tún jù lọ wọ́n sọ pẹ́ fọ́dọ̀ àwọn tó wà lókè mọ́mọ́ nípa kí tí wọ́n bàjẹ́ wọ́n sọ̀rọ̀ fún ọlọ́ba o ọlọ́ba gbàgbé ìlọ o ọlọ́ba wa jí kíníkà fún ọ jẹ́ kí tó fi fẹ́ràn sí wọn ah, lágbàjá inú lẹ́dẹ̀ tó dùn sí wa pẹ̀lú bá a tún jù lọ eléyìí àjùlọ ni yóò máa tọ́ kàtí pé wà rẹ̀ dáàpọ̀ ẹni rẹ̀ ní ọ́ mọ́ fẹ́ dáadáa fọ́mọ̀ láti ọmọ dúró wọ́n mọ̀ sí ṣe fún underground wò dẹ̀ níma ẹ má jẹ́ kí alẹ́mi abúrúsáwọn ènìyàn pàtàkì jùlọ àwọn tó bá jù jù wá lọ táwọn èèyàn bá wà àràmbà ní ọwọ́ rẹ̀ gíní tó wá lóore tó wá ní ti àjíjàwádé ní fìdí kárẹ́kún wá ní wọ́n wá mẹ́ láà ọjọ́ nítòsí wá ṣubú rẹ̀ wọ́n lè wá ṣubú kọlá ti fún agbáráǹkì wáyọ̀ pé àti ti tiẹ̀ o àti ti tiẹ̀ yọ́wà jẹ gàbá lílu gbogbo nínú nǹkan tó lè tẹ́lẹ̀ ní ẹjá sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà wáyé akọwà òjẹ́ yìí òun ní pé ọ̀n kú ipò pẹ̀lú ẹ̀ èyí kó tún wá wá láti pa à yíò ló tóbi jù crime tó tóbi jù ní ẹ̀ náà ìṣìlẹ́rì alẹ́lẹ́hẹ́sẹ̀ torí pé a ó tún fi ọ̀ràn fọ́ràn ọ̀tọ̀ ní kéta ọ̀tọ̀ ní pé ó tún sábú fẹ́

وقد أصلح الله حالهم من بعد أما يجب يصلوا الله ونلعب àmọ́ tó tẹ̀lẹ̀ lọ́la ọlọ́run padà táwọn ní ìlú ọlọ́run padà tún wọn ṣe wọn ò bá bẹ̀ lọ lónà ń gbogbo ẹni yóò fi yàyàkúyà fún ti tàbí tí o ṣe ìtàsíwájú ẹ kọjọ pé àwọn amúdúgbà fẹ́ pé àìsí àmọ̀ ti ṣe wọ́n ní kó wọ́n ti dájọ́ kù lùgbà tí ìbá a ó lè dà ẹ̀ ó lè dáa tó àwà ní ìṣò olóníwà láyà ọmọ iná ní lágbàjá àà tàló dájọ́ ọ̀nà fún sólúwà aláà òun ló ti fàájúkọ̀tọ́ fún ọ àwọn òun lè kò ní sí ọ̀rọ̀ òun lè kò ní sí àti ọ̀tọ́ lágbàjá pọ̀ láì kò ní dá tàló sọ pé àìsí bẹ́ẹ̀ àìsí bẹ́ẹ̀ náà ọlọ́run padà jẹ́ kí ìfúnfún wọn dá wọ́n yọ kúrò níbi aburú tí wọ́n ṣe náà. لا يحل أن يواجه العبد ذنبا بأي آلة تكون wọ́n ní ọ̀lẹ́tọ̀ kéèyàn ẹgbẹ́gbẹ́ ó sí ní ẹsẹ̀ gbogbo bí ìsìsì bá ti lè kọ́ bá sọ pé wàláwọ̀ àdìmọ̀ra àìnáwò sẹ̀yẹ̀ tí ó wù mí báyá lẹ́lẹ́sẹ̀ tàbí jáì ẹ̀há padà túbá lálẹ́ ìyá tí ó lọ àmọ́ àwà kọ́ ní tó tèsì fáró lẹ́yìn rẹ̀ àwà máa láwọn kan fẹ́ dáná jọ kan ó wá dáná kan ẹbọ ni wọ́n ṣe wọ́n lọ gbẹ́bọ sánsan lọ sórí ta wọ́n fẹ́ nìkan gbà wọ́n á lọ wọ́n wá ní mọ́sálásí nínú wọn wọ́n ní ẹ àwọn ka àwọn àyà kan àtàwọn súra kan táwọn wá túbà lọ sọ́dọ̀ ọ̀rọ̀ eléyìí kan ní lọ́tọ̀ so ẹni yẹn padà ń béèrè question orú ìfẹ́sí yẹn ìfẹ́sí sí ọ̀dá ẹ ti mà ife ẹfẹ́ tẹ lọ òkè kílẹ̀ lọ tẹ́ ẹlòmí ẹ̀ máa bá àjò pé yóò máa sọ̀rọ̀ ní ní asàfúlà asàfúlà asàfúlà wà láì lágbàjọ pa áà nínú òtí mà ń ọlọ́run lọ fẹ́ sẹ́ tó fi sọ̀rọ̀ àforíjì ẹ̀ mọ́ ìpìlẹ̀ fẹ́ ó mọ̀ ń kó fẹ́ sẹ́ lọ́run gbá tọ́bá dábẹ́sẹ̀ tọ́bá dábẹ́sẹ̀ fọ́lọ́run forí tó wá dàbí ẹ̀ṣẹ̀ ọlọ́run orí sí mi ò gíní àà wọ́n èyí ti ah, bá yẹn ọ̀ràn ó ti mọ̀ ẹgbẹ́ tẹ̀ ní gbóògùnlẹ̀ dáa ẹ̀rùn gbà tó máa ń pé ogun dàbí máa ń sẹ́ náà lẹ́ẹ̀wò wọ́n ní yẹn ní ká jìnà sí àwọn òní

nínú àwọn ẹ̀ṣẹ̀ yìí ẹ máa ṣàtúnṣe àwọn ẹ̀ṣẹ̀ yìí pẹ̀lú nǹkan tó pa àṣeyín rẹwájú ọlọ́ọ̀bà wàárẹ̀ mi tàbí di ìdí mi sí ẹ̀. ẹ wà ní túbẹ̀ ṣe mọ́ o èyí tàbí ṣe yíyú tàbá kúáì tàbá ti ṣe léyìí náà ní ṣébí mọ́ o. bàyá òbúdó àǹkùn àbúkùn bàbáyá òbúdó ọ̀bùkùn. ọlọ́run ọyọ ní sí bàbáyá ọyọ ní sí. fàwọn kọ́ dẹ̀mù làásùn alẹ́ tẹ́wọ́ síwájú mo tó bẹ̀rẹ̀ sí èyí tí dáadáa ń bẹ lára wọn tẹ́lẹ̀ kìí ta àtẹ̀sù tó pé ẹni pé ọlọ́nà sọ pé ẹ́ èsù lọ́dọ̀ ọmọ ènìyàn àdúgbò mú bí ọ̀tá tó ń tó fojú hàn ní èsù ló tì wọ́n àwọn fẹ́ tẹ́lọ̀ wọ́n dẹ̀ ń sọ bá wọn ṣètú bá so ìwọ tó bá jámẹ́ kó ti dàbí ẹ̀ṣẹ̀ bẹ́lọ̀ pé kọmọ́ ìrìn ẹ̀ṣẹ̀ yẹn bẹ́lọ̀ kọmọ́ نعم تسهيلا لفعله wọ́n ti ń dájọ́ pípa wọn ó tún bá ṣáájú tó sẹ́yìn tẹ̀sí ìlànà ìfèèdè kíkí ní olè bàrọ̀ láti lè ṣe wàìzẹ́rẹ̀ tẹ̀lìṣẹ̀nà àti bákanáà wàtẹ̀ṣítọ́ wàtẹ̀ṣítọ́ ní هكذا يزين الشيطان للمؤمن المتدين معصية الله تعالى ọ̀nà tẹ́sù ma fi ń dà wọlé lẹ́ni tí bá ń sin náà nílé dáa tó bá ti tẹ́tẹ́ wá túbá gan ni wọ́n túbá kò bẹ̀ wá sàkóso oríṣirú ẹ̀mọ́ o tó bá ti tẹ́lé ìtàn o ti wọ́nà ti fi tó bá ti tẹ́lé ìtàn wọ́n á kàn máa bó ti máa mọ́lẹ̀ jẹ́ ara rẹ̀ bọ́ọ̀lù yìí ti máa ń dà wọlé lẹ́ni tí bá ń sin náà ọba nílé àwa ni ó ń pè ẹ̀kọ́ yìí lò fún wọ́n tó mọ̀ pé ẹ̀ṣẹ̀ ń pọ̀ lẹ́rù láti lè dé bẹ́ẹ̀ dáadáa bẹ́ lára rẹ ni bẹ́ẹ̀ lọ́n kọ́ mọ́ rí ẹ̀ṣẹ̀ tó bẹ́ẹ̀ṣẹ̀ ṣe ṣe lè lé tọ́mọ̀ tó bá lẹ́yìn rẹ̀ lọ́ọ́ kò ṣe nìyà. ولا يزال ينزب له ń sin náà èṣù yóò máa súnmọ́ yóò Àtà yóò jẹ́ àdáyà ìmán àwòyùjí ìdáyà ṣẹ̀tọ́n. A bí ìgbàgbọ́ tí ń bẹ lára yẹn lè sí bẹ lára rẹ̀, ọmọ fi kó sọ́ràn, àbí kọwé ṣò padà bá. A eléyìí, òun ni àwọn ẹ̀kọ́ tí a kọ́ tí ó jẹ́ àwọn òkun olóore bí i. Àbákanáà, ó ní àwọn nǹkan àmúṣọgbọ́n tí a tún tó ń kàṣíwájú sí ní ọ̀la ní abala ilé látó lọ sí inú ṣúra ọkàn a ń bẹ Allah subhanahu wa ta'ala èyí tí a gbọ́ fún kúrò ní sábà orí ayé àtàkì àmọ́fẹ́ ọlọ́ba àti àgbọ̀. Ààrẹ sàlámù ọ̀dọ̀ hàmì, aṣàdàdà ìlàdà.